ntí afẹ́bára wa sọ òun náà ni tá à ń pè ní istiara kí ni ìtumọ̀ istiara istiara ni pé ìmáa wá ọlọ́run ọba ní olùṣẹ̀ṣà fún ni nígbà téèyàn bá fẹ́ ṣe àwọn nǹkan pàtàkì pàtàkì gẹ́gẹ́ bíi kéèyàn fẹ́ ṣèyàwó ni àbí tó bá jọ bẹ́ẹ̀ téèyàn wá mọ èyí tó jẹ́ oore ń bẹ àbí ìdàkejì oore téèyàn mọ̀ èyàn wá èyàn wá wá ọlọ́run ọba ní olùṣẹ̀ṣà fún ni kó ṣẹ̀ṣà tó dáa níbẹ̀ fóun àmọ́ àwọn nǹkan tó bá ti jẹ́ pé èèyàn ti mọ̀ pé oore ni àbí ní téèyàn ti mọ̀ pé aburú ni tó dẹ̀ ti fojú hàn àwọn nǹkan báyìí a ṣe ní òfin pé ká máa ṣe istiara lórí ẹ̀ gẹ́gẹ́ bíi kéèyàn fẹ́ jọ́sìn fọlọ́wọ́n ọba a kì í ṣe istiara lórí ẹ̀ tó kọ́ àti mọ̀ pé oore ni àbí èèyàn fẹ́ máa ṣe dáadáa àwọn nǹkan báyìí à ń ṣe istiara lórí ẹ̀ bákan náà ẹ̀ṣẹ̀ dídá àbí àwọn nǹkan tí ò da èèyàn ń ṣe istiara lórí ẹ̀ torí pé kí ni ó ti fojú hàn pé kí ni àwọn nǹkan yìí nǹkan tí ò da ni so a ṣe lófin pé ká máa ṣe istiara lórí àwọn nǹkan báyìí kí wàá ní òye tó ń bẹ ń bi istiara ṣíṣe istiara ìwà ọlọ́run ọba ní olùṣẹ̀ṣà fún ni kí ni òye tó ń bẹ ń bẹ òun náà ni pé kí ni èèyàn fẹ́ juwọ́ jusẹ̀ sílẹ̀ fún àṣẹ ọlọ́run ọba pé ọlọ́run ọba mo juwọ́ jusẹ̀ sílẹ̀ fún ẹ ìwọ dẹ̀ ni mo fẹ́ sádí níbi gbogbo ọ̀rọ̀ gbésí ayé mi kí ó lè kó oore ayé àti oore àlìkìyàmọ̀ papọ̀ kó lè kó papọ̀ fún ni kò sì sí nǹkan kan tó lè ṣèyàn láǹfààní láti rí irú nǹkan báyìí tó ju pé kíni kéèyàn kírun lọ kéèyàn ṣe ṣe kíni kéèyàn ṣe ṣàdúà torí pé ìran àtàdúà tá a wí ìgbé ọlọ́run ọba tóbi ó ń bẹ nú ẹ̀ bákan náà ẹ̀yìn àti ìmá yíyin ọlọ́run ọba àti ìmá jírẹ́bẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ó ń bẹ nú ìkírun àti ìmá ṣàdúà báwo la ṣe wá ń ṣe istiara bá a ṣe ń ṣe istiara òun náà ni pé ó fẹsẹ̀ rinlẹ̀ láti ọ̀dọ̀ jaabir ọmọ abdullah kọlọmba yọnyún sáwọn méjì arákùnrin ó gbégbà wáyé látọ̀dọ̀ ànábìwá muhammad ó ní ànábìwá muhammad kí ọlọ́run àti ọlọ́run kó máa bá ó máa ń kọ́ àwọn ní bí èèyàn ṣe ń ṣe istihara níbi gbogbo níbi àwọn nítèèyàn bá fẹ́ ṣe ó ń kọ́ àwọn gẹ́gẹ́ bó ṣe máa ń kọ́ àwọn ní súrà súrà tó wà nínú alukur'an ni so ó kọ́ àwọn dáadáa báwọn ṣe ń ṣe kíni bí èèyàn ṣe máa ṣe istihara báwo la ṣe ń ṣe istihara ó ní tẹ́nìkọ̀ọ̀kan nínú yín tẹ bá ti fẹ́ ṣe nǹkan kan ní àwọn nǹkan pàtàkì tó yẹ pé ẹ rẹ wa ṣàlàyé lẹ́ẹ̀kan pé tí èèyàn bá fẹ́ ṣe nǹkan pàtàkì tí èèyàn fẹ́ fẹ́ ṣe èsì ara báwo ló ṣe máa ṣe òun náà ni pé èèyàn máa kọ́kọ́ yan nọ́fìlà rákà méjì tí èèyàn bá yan nọ́fìlà rákà méjì yàtọ̀ sí ìran àwọn èèyàn wákàtí márùn tá à o èèyàn yan nọ́fìlà rákà méjì tó bá ti wá yàn tán ó wàá ṣe àdúrà tá a fẹ́ ká yìí báwo la ṣe máa wí a máa sọ báyìí wípé Allahumma inni astaghiruka bi ilmik wa astaqdiruka bi kudratik وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر أصب كتا وتباسي دبي أصب انتفي لدو لون وباكوي خير لي في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر أتصبكات وباكنا نبي شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث, حيث كان ثم أردنيه àdúrà náà òun kí gbogbo wa ká gbìyànjú ká lọ kọ ká mọ̀ dáadáa ẹni tó bá wá ṣe istihara gbọ́dọ̀ máa kánjú pé kádùá yẹn tètè gbà àbí kóun tètè rí èsì istihara tóun ṣe kò gbọ́dọ̀ máa kánjú ó dẹ̀ tọ́ fún ẹni tó ṣe istihara bákan náà kó máa ṣe kíni kó máa rìpíìtì ẹ̀ tó bá ti ṣe lálẹ́ àkọ́kọ́ kó tó tún ṣe kó máa rìpíìtì nọ́fìlà yẹn àti àdúrà àti àkàyí nínú àwọn àmì tó máa fi mọ̀ pé àdúrà ti gbà àdúrà ìsẹ́ra tó ń ṣe ọlọ́run bá ti gbà òun náà ni pé kọ́kùn ẹ̀ túká kọ́kùn ẹ̀ fírì kí gbogbo nǹkan sì rọrùn fún àwọn nǹkan tó fẹ́ ṣe yẹn tó fẹ́ ṣe yẹn kó rọrùn fún tó máa fi mọ̀ pé ah, a kì nìyẹn da nìyẹn a sì ṣe ní májẹ̀mú pé kó wá kó pé pé túláàsì ni pé kó lálàá kò sínú májẹ̀mú ìsẹ́ra pé ẹ tí ẹ bá ṣe ìsẹ́ra o máa rí nǹkan kan lójú òun kò ń ṣe túláàsì àṣẹ ní májẹ̀mú ẹ̀ nínú àwọn àmì tó bá fi mọ̀ pé kíní yẹn ò dáa pé ọlọ́run ò gbà òun náà ni pé kíni kí ẹ̀mí ẹ̀ kó ṣe kíni kó ṣíkú òǹbẹ nǹkan tó fẹ́ ṣe yẹn kó ṣíkú òǹbẹ kí kíní yẹn má rọrùn fún láti ṣe kọ́kàn ẹ̀ má so papọ̀ mọ́ kíní yẹn mọ́ so kọ́kàn ẹ̀ di tó ṣe pé ní kò kò sí bí kíní yẹn mọ́ eléyìí ló máa fi mọ̀ pé kíní yẹn kò dáa kóun ṣe kíni kóun gbèjù sílẹ̀